àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbẹ́ndé alqiyama. اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا طيبا مباركا وعملا متقبلا وشفاء من كل داء اللهم شاش لكم وفرق وكرم أما تسواج بإذن الله تعالى وبمنه وفضله nínú tafsiru Qur'an ìjòkó tó yẹ kó ti wáyé láti àárọ̀ ni àmọ́ nínú fífi ọlọ́run àkókò tọ́lọ́run kádàrá pé a lè jó náà lájú ìkọlọ́dá kókó mọ́ṣáàgbà lẹ́sẹ̀ lọ́wọ́ wa kó má dàlú wa láyà kó ó kàkúnnù mizanu hasanati ní kálukú wa ẹni tí o ma wí ọlọ́gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀ àwa náà a máa gbọ́ wa káwá sọ̀rọ̀ ó yí àwọn tá à ń bá sọ arísìkí ní ọlọ́dàkùn pèsè náà fún wa tó wa sọ̀rọ̀ ká gbàgbọ́ wa sọ náà fún wa a dé náà wa. níbẹ̀ náà làájọ kéré ni wọn náà ní Suratul Baqara táǹkì lọ àyà one hundred and seventy seven wọn náà tó ní àmà tẹ̀síwájú mẹ́fẹ̀ sọ́mù. أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن ليس البر أن تولوا قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآتى المال على وأقام الصلاة وأقام الصلاة وآتى الزكاة والمؤمنون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك فمن عمي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تفصيل من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ọlọ́kàwá fún àwọn tí ó máa bẹ̀rù rẹ̀ kó kàwá fún àwọn olùnígbàgbọ́ tí ọlọ́run bá wà sọ́pá lọ́wọ́ ọjà. áyà tí a ń bá bọ̀ olùwánílé ìtàlẹ̀ bẹ̀rù àǹtí wà ló ojú ọ̀làkùn kíbalà lè má ṣe kíwà lè má rọ̀ ibẹ̀. láìsàn lè rọ àǹtí tó wà lójú ọ̀làkùn kíbalà lè má ṣe kíwà lè má rọ̀ kìí ṣe òpin téèyàn rí dáadáa sí kìí ṣe òpin èèyàn ṣoore tó pọ̀ síwájú ọlọ́run ó ní ká máa láǹdájú pọ̀ bolòrún ti ń wọ̀ ká máa láǹdájú pọ̀ bolòrún ti ń yọ ká máa wá bolòrún ti ń yọ bolòrún ti ń bọ́ tòrún ti ń wọ̀ ká lè dájú pọ̀ bẹ́ẹ̀ ó o. wàhálà kí n náà lè rọrùn ó ní àmá jápè ní dáadáa pé yẹn rí orí púpọ̀ sí síwájú ọlọ́run òun lẹni tó kọ́kọ́ nígbàgbọ́ sí Allah nítorí kọ́kọ́ kan bẹ́nu ó tún wá nígbàgbọ́ sọ́jọ́ ìgbé ìdàlùkìyàmá ó tún nígbàgbọ́ sáwọn màláíkà ó nígbàgbọ́ ìtira ọlọ́run ó nígbàgbọ́ sáwọn ànábí ọlọ́run ètò wa náwó rẹ̀ tó ń ti ìfẹ́ tọ́mà nẹ́bí adámọ̀ rí owó gẹ́gẹ́ bí pé mú ni tí ò ṣe fàtú ìhun tó wá ná tí ẹ̀ ọlọ́run aláwọ̀n tí ò tún ná fún ní bí àwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ kò ọmọ ẹni ọ̀nà ṣe má tọ́nà pin má tí ò rọ́nà àbáyọbú lòun ó gbà òun sì máa ràn lọ́wọ́ kó lè rọ́nà lọ àwọn ẹni tó ń tọrọ tí wọ́n ń ọlọ́wọ́n bá ní yóò máa ṣàánú àwọn náà wá fi ríkàb àwọn tí wọ́n ń bẹ nípò àwọn tí wọ́n ń bẹ nípò ẹrú yóò náwó lé wọn lórí kọ́lé kúrò ní ẹrú tí ó tún máa ṣe yóò tún máa yọ zàká nígbà tí zàká bá tún wọnú owó rẹ̀ àwọn náà tún làwọn ẹni tí wọ́n mọ̀ pé àdéhùn níjọ́ tí wọ́n bá ti ń ṣe àdéhùn pẹ̀láwọn èèyàn àtàdéhùn tí wọ́n ní pẹ̀lọ́lọ́wọ́n bá wọn subhanahu wa ta'ala níbi abáde yìí àwọn àlàyé tó súnmọ́ gbogbo ń ta kálẹ̀ yìí anígbàgbọ́ sí Allah ọjọ́ kìyàmá àwọn màláìka àwọn ànábì ọlọ́run àwọn tíra tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ à ń náwó fáwọn ẹbí à ń náwó fáláìní à ń náwó fún ìtọ́nà símá à ń náwó fún àwọn tatúni àwọn ọmọ òrukàn anáwó fún gbogbo àwọn tó yẹ ká náwó sí anáwó síbẹ̀ àwọn kírun àyẹ̀zàká á sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run láwọn ilé ìrìn dáadáa aláyé níwọ̀n bá àtiwá sí lórí gbogbo wọn níbi àwa ń lọ lé ní ní gbólóhùn tó tẹ̀lé pé. Allahu Akbar. ẹwọ ẹtí èsì kí ní gan bẹ̀rù wọ́n sọ́ọ̀bìrì ìnà fíl bàtà kí èsì bàtà ó tún wá ní wàdọ̀rọ̀ kí èsì ó tún wá ní wàhínàl bàtì ó tún jẹ́ wọ́n ní pé bàtà ó tún wá ní wàhínàl bàtì àjàgbé báàsì ìbẹ̀rún ó ti kúrò ní bàtà àwọn àlùfáà náà wá sí òpin aláàrin méjèèjì fún wa ní àṣọ yìí o sọ́lọ náà rí mi o èyí tí sọ̀rọ̀ ọlọ́run tí ìsìta nábì ọlọ́mọdé tẹnu wa jáde gbogbo táàtì àyílè ní ọlọ́mọṣà àti ó ṣe déédéé ìrúgbọ́ ọlọ́run ó ṣe déédéé qala Allah ó ṣe déédéé qala rasuluhu ó ṣe ká tó máa lọ síbi fílíbà sáàí wọ́tọ̀rọ̀ í wàhínàlbà asọ́bìrì náà fún ara rẹ̀ ọlọ́kìnní àti iná pẹ̀lú tójú ní ṣòro ọlọ́ni nínú dáadáa táa sọ pé yàn rí dáadáa sí táàléyàn ti ṣe ọmọ àlìján náà ó sì sí okùn ní lójú ó làwọn tó bá wà nípò ọ̀sọ̀bìrì àwọn tí wọ́n ṣe sùúrù sùúrù ṣíṣe ọlọ́run mọ́ṣá kàwá sẹ́rù tí ó lè máa ṣe sùúrù ẹni tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó bá dá ló ní sùúrù èèyàn kò mú orí tọ́lọ́run ọba ṣe fún un ẹni ọlọ́run bá sì gba sùúrù kúrò lọ́wọ́ rẹ̀ kò máa dánwò tọ́lọ́run bá gbé báwọn sọ́rí ẹni tó bá jó ní sùúrù bó bá jà tó jẹ̀bi níbi ìjàun ààrẹ ni ó padà jẹ́ tiẹ̀ látara sùúrù torí ẹni tó jàre tóun fi ń jẹ̀bi yẹn tẹ́ni mi ò bá lọ rèé ní sùúrù àìní sùúrù ó padà jẹ́ kẹ́bi ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó wá rí ẹ̀ kẹ́ẹ̀tọ́rọ́ ní sùúrù tí ó kábàámọ̀. in tó ṣẹlẹ̀ tíṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tá a wá ṣe sùúrù lé e lórí ó rí ẹ̀kẹ́ láwọn ẹni tó ń ṣe sùúrù lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ kan wá mọ kábàámọ̀ pé tí ìbá ṣe sùúrù tí mo ní ọ̀rọ̀ mi ò bá ti rí báyìí ó rí ẹ̀ ó mọ̀ pẹ́. àmọ́jọ̀mọ́ ẹni tí ò ní sùúrù tó fi ìbínú ṣe nǹkan ìgbà wo làwọn mọ̀ ń kábàámọ̀ kíákíá ni tó níbínú bá fi ìbínú ṣe nǹkan nísìnyí ẹkàn fún ní wákàtí márùn tó bá ilé tẹ̀lé bínú rẹ̀ níbi àṣẹ tí bínú bá ń pa lẹ́yìn wákàtí márùn kò ní káwọn èèyàn tó pé ohun kó ti mọ̀rún ọkàn rẹ̀ pé àti ìjú wa ṣe kéré ìjú báyìí nígbà àwọn èèyàn bá tún wá pé tọ́ bá wá sí làákàyè rẹ̀ òun ló padà kódà ó lè túnmọ̀ bínú sí àrẹ̀ pé irú bínú ó sì wò lèmi náà wá bí sọ́dí gbogbo ẹni tó bá lè bínú wàláyà àdánwò ńlá ọlọ́wọ́n bá gbé sínú ìgbésí ayé rẹ̀ ìpolówó gbogbo àwa tá a máa ń bínú ọlọ́mọṣà sí wa lẹ́rú tí ó máa ní sùúrù gbogbo àwa tá a máa ń bínú ọlọ́run sí wa lẹ́rú tí ó máa ní sùúrù àdánwò ni o wo ilé tó ti mọ bọ̀ kọ́ tó ra lẹ̀ kó sì wàhálà àwọn ọmọ onílẹ̀ tó hàn lè mọ̀ àwọn ẹbí hàn lè mọ̀ àwọn ọ̀rẹ́ hàn lè mọ̀ títí títí ọ̀sáfì rí rìtẹ́nì ilẹ̀ ọtún kọ́lé lọ ọ̀tọ̀ ni wọ́n ọmọ tó dààmú rẹ ọ̀tọ̀ ni gbó dààmú rẹ ọ̀sán àrọ́jú ọ̀nkọ ọ̀wákọ ọ̀kọ́lé tán ọ̀fi kàn ọ̀fi rẹ ọ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ọ̀tọ̀ gbogbo lé tán ẹ dákun iṣẹ́ ìṣe ìbá ti kó ti fi ń bẹ́lẹ̀ o ṣe pé ọdún mẹ́wàá ẹlòmíì bẹ́ẹ̀ mi fi ń kọ́ lọ́wọ́ sí ìpọ̀tọ̀ ogún ọdún ẹlòmíì bẹ́ẹ̀ mi fi ń kọ́ lọ́wọ́ kí ni tí ilé tó kọ̀ níjọ́ tí ìbínú bá dé téèyàn kan wá bí inú lórí ọ̀rọ̀ léyìn àbí inú burúkú kan gbé wọn náà ó bí sílé wọn tí ó bá dáná sulé náà yóò tẹ́kẹ̀ ní wákàtí mélòó pátápátá ìbíyá ó yá ìṣẹ́jú mẹ́wàá láàrin ìṣẹ́jú mẹ́wàá gbogbo tó kọ́ gbogbo ọdún ìbínú yára bá ṣe ogún ọdún jẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́ ogún ogún kí ni ogún ọdún làwọn lárúbá ṣe máa ń pòwe kan pé awwalul ghadabi junun ìbẹ̀rẹ̀ bínú máa ń ṣèyàn bí wèrè ni ẹni tẹ́ ti bínú báyìí yóò mọ̀ ṣe bí wèrè tí ògbóyàn máa tẹ̀ra yín lẹ́yìn pé tí nǹkan ò máa ṣe ẹ̀sùn òṣìṣẹ́ kan bínú náà ni torí gbogbo ohun tí ó máa ṣe kò ní nọ́mà bí ìwèrè ni bínú òṣì máa ṣe amẹ́mọ́ ò bínú ìbínú tó gbéyàn níbẹ̀rẹ̀ bí ìwèrè ni ìgbẹ̀yìn bínú èèyàn máa ń rìgbẹ́ bínú wọ́n níbẹ̀rẹ̀ ìbínú òbí ọjọ́ ìṣe náà ìṣe ń jẹ́ ọba àdárútọ́ nígbẹ̀yìn ìgbẹ̀yìn ọwọ́ àdìgbẹ́ ní gbogbo ẹni tí wọ́n náà bá ríra rẹ̀ pẹ́ni tí máa ń bí ní ní ọ́ máa ríra rẹ̀ ní ìrìn pé á orí ọlọ́run wọn bá jìnà sí ọ kódà tó bá rí pé ọ̀run ṣiṣẹ́ olóore ti máa ríra rẹ̀ pé ee orí ọlọ́run wọn jìnà toríjọ́ tí bínú yẹn bá dé gbogbo tẹ́tọ̀ fún gbọ́dún ṣe tíwájú ọlọ́run wà láàrin ìbájẹ́ fún ara rẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ẹ̀ẹ́kẹ́ lómi tó bínú ẹ̀yọ ìdí kí wọ̀ láti kiri ìdí gbà ẹ̀wọ̀ inú kà bí náà níyà kà bá kà bẹ́ẹ̀ náà yẹ ká bú bí yẹ ká sọ̀rọ̀ nìjírí agáfẹ́ ìsìlámù bú kí jẹ́ ní kẹ́sì báyìí tí wàá kírun àbí lọ́la ìjẹ́ wàá kírun gan mọ́. ó kí wọn náà nù ó ṣe ní gbogbo àti òṣèlú gbogbo ìbínú ló ti rẹ̀ ní ti ìbínú máa ń fi ní gbèsè àníyàn ìbínú máa ń wá bí ó ti bá kẹyàn jẹ ni. amẹ́ni tí ń bínú yẹn lákòókò tí ń bínú kò ní mọ̀ pé bínú fẹ́ bà tòun jẹ́ ìbínú sílẹ̀ bá tiẹ̀ jẹ́ ni ìwọ wo ọmọ bá máa ń bínú láyé mọ̀ pé tí ó bá tiẹ̀ jẹ́ níbẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ olúwa ò sí wálé tí ó mọ̀ ní sùúrù ìbínú ìmọ̀ ti gẹ́ni nọmba ẹjẹ fún wa ní ọ̀rọ̀ kan tí ó wà lóòjọ́ ló ń ṣe ẹgbẹ́ a máa ń bí jura wa lọ́nà sọdí ìwọ tó bẹ́ pé ó rí ẹ̀kọ́ tó bínú ìgbà tó rí ẹ̀hún náà sọ ọmọ bìkálẹ̀ kan ẹ̀kan láàrin ọdún kan lọ́mọ bínú ẹ̀kan náà orónú níjọ́ tí ìbínú bá dé àárín èèyàn tán ìjẹ́ ìbínú máa ń pààyàn láṣẹ dáadáa kí ni mo pààyàn láṣẹ rẹ̀ nǹkan burúkú báyìí tí ló bá bí ẹ fẹ́ fún bílú sẹ́lẹ̀ kejì ẹ bí kò wá kò tọ́ fi kù bí kò wá dàtọ́ fi sá bí kò wá kẹtọ́ fi gé ẹlòmí bí kò rí ìbọn bóyẹ kí ni kó yẹ pa ìjọ́ tí ìbínú máa ń bi lọ́wọ́ bọ́jọ́ máa ń jọ́ tí ìbínú bá kúò lára rẹ̀ tán kánídọ́ tí bìnú ni ó ta ó ta yóò padà kábà máa lóde kábà mọ́ ìjà tí wàá ló débi kí mo wá ṣàyà ládàá ìbínú nù ìbínú kan ò ní bí ọ ní bínú láyé kó wá pàṣẹ dáadáa fún ọ mọ wo inú ò bí ọ títí títí tí kò wá wò pé ah ibi tí ó lè wá bí mi dé n fẹ́ mọ sórí fáwọn èèyàn láti wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ àbúrò ló mọ̀ orí kọjá inú ò bí ọ ah inú tẹ̀ ìbí mi dé yẹn fifty thousand naira fẹ́ mọ́ gbé lọ níjọ́ tó bá ná owó pẹ̀lú bínú ọ̀nà ìdá lọ́bì náà bí a owó ẹta kẹlẹ̀mọ̀ tí mi ò ṣe gírí kan yìí owó bá ìbínú Sheikh Salih Al-Uthaymin rahimahullah a ní ìbínú yìí pàṣẹ dáadáa ìbínú máa ń pa èèyàn jẹ́ ní àbújọ yìí wọ́n lẹ́nìkan àti àmà ní bínú tó bímọ ọmọ rẹ̀ ọmọ bíbínú rẹ̀ ní òkè sọmọ lọ́mọ ọmọ yẹn wá sí i ló bá ń bínú sọmọ náà ìgbà tí ń bínú sọmọ wọn lọ kọ yọ ẹgbà yá gbàgbàgbà ẹgbà ní gbọmọ lọ́wọ́ ó tún mú gbẹgbà bíi gbàgbàgbà ìyọ̀nà gbọmọ lọ́wọ́ ó tún mú kòrókò gbàgbàgbà ìyọ̀nà gbọmọ lọ́wọ́ á ní bí ìbínú yẹn dé lára rẹ̀ ó wá wá tí ó fi nọmọ kò rí mọ́ kò rí kò mà kò rí jí kò rẹ́ gbà ó kàn mú kejì ọmọ ọmọ bí àdéhùn aráburú ó kàn fàyún lẹ́sẹ̀ ni ó dẹ̀ sọ ọmọdé gba ìfìhìn náà ẹ̀gbọ́n níbi ó ti ń fọ ọmọ na ọmọ yìí ò sì kùn wọn lọ́wọ́ ó kùn wọn lọ́wọ́ tán lójú rẹ̀ láti á ah, kí ló ṣòro orí òun yìí ni àwọn ìrẹ́ yìí náà awò wà lẹ̀ lọ́gọ́dọ́ bí ìbẹ̀rẹ̀ bínú máa ń ṣèyàn bí ìgbèrè wà àkírù hù but ìgbẹ̀yìn bínú yẹn máa ń rí bẹ́ẹ̀ gbogbo ẹni bá máa ń bínú ẹ lọ rí paṣọ tọrọ sùúrù láti lórí ayé sùúrù láti ṣe kí ayé gbogbo ẹni bá ń fìdí inú gbègbèsẹ̀ ìyẹn máa ń rí kẹrẹ́tì pé lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní èéṣe máa ń yìn àwọn oníbìnú àwọn tá ní máa ń yìn àwọn tá máa ń gbé ìbínú mi ọgbọ́ wàlkáàbìmínà lọ́gàyè wàlmáàdá wàlkáàbìmínà lọ́gàyè ọlọ́run yìí wọn nù àwọn ẹni tó ṣe pé tán bá ti rí ìbínú wọn gbèbí inú òbí wọn lóòótọ́ ọmọ anábì adama ní nature wa ní kárí tí ó bì wá ló ká bínú amẹ́niire lẹ́ni tó ṣe kí ń gbà tó rí bínú ó wá ṣe kí ni ṣíwálò ẹ̀ ọlọ́run ṣíwá lẹ́nu tí ó lè mọ sí ìbínú rẹ̀ sọ àwọn ẹni tọ́lọ̀ wọn bá ń yin yà ní òun làwọn oníṣòwò kì í ṣe àwọn ẹni tí má ṣe kí ọlọ́run Allah subhanahu wa ta'ala ní ọ̀sán bèrè sùúrù tí Islam wa ń bèrè lọ́wọ́ wa ọ̀nà mẹ́ta ni ó mọ̀ gbàdé ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta. ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí la sì gbọ́dọ̀ ti jẹ́ oníṣòwò rẹ̀ sabrun ala ta'a sabrun ala ta'a ká ṣe sùúrù lórí ipa fẹ́ tẹ̀lé tọ́lọ́ ká ṣe sùúrù lórí pé kí ni lórí ipa fẹ́ tẹ̀lé tọ́lọ́ sabrun ala ta'a. على الطاعة because sori tí yóò bá ní sùúrù tọ́lọ́ máa ń sùúrù ṣe fún yàn ìgbàdọ́lọ́ wọn bá ní amọ́ kí nínú Al-Qur'an sura al-Baqara kó Olúwa ní wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ọlọ́run nínú tá a mọ̀ kí wọ́n mọ̀ pé ìjọ wúwo lára ni owó ewu odó náà tó bá ti dọ́dọ̀ àwọn tó páyè ní ọlọ́wọ́ bá dáadáa kò ní jámọ̀ kankan mọ́ so ẹni eré máa ń wá bò lòun ó ti jẹ́ sabiran ala at-ta'a ajẹ́ni tí ó mọ̀ ṣe sùúrù lórí bá fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run pé yóò bá lè ṣe sùúrù ọ̀ní lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọ̀ní lè kírun wọn náà wọ ní àmàpá gbé wọn ti sínú yẹ̀pẹ̀ ni sáárà pẹ̀lẹ́ kí wọ́n bá dán ọ̀rẹ́ bàbá yìí bọ̀ sùúrù kan là ń ṣe pé onígbà ah, tán là ń tó wọ̀ ọ́ kì í ṣe sùúrù àwa bẹ ṣe sùúrù di ìgbà yẹn ẹni bá wá ní sùúrù ni yóò láti mẹ́ lọ́yìn tí ò bá ní sùúrù tó bá ti ṣe ìsìláàmù ní láàrin kan ó ànímọ̀ ah, bá kí ní ìlọ tí ó mọ̀ ṣe nǹkan mí láti gbọ́dọ̀ mọ̀ ṣàjọ́ àpọ̀ ìyá mọ̀ kọ́lé balùkọ́lù sàpèjì kọ́lé bí àlàdé ya muqallib al-qulub thabbit qalbi ala dinik torí pé kò sígbà tẹ́sẹ̀ ò lè yẹ̀gẹ̀rẹ̀ kò dẹ̀ sí ẹni tí ẹsẹ̀ rí kò lè yẹ̀gẹ̀rẹ̀ ya muqallib al-qulub thabbit qalbi ala dinik agbọ̀dọ̀ máa bẹ́ lọ́rùn lórí eléyìí ní bíbẹ́ tààrà ní bíbẹ́ tí ó pọ̀ bù háyà ọlọ́mọṣẹ́ àgbàdo ẹnìkan kan wá náà so sùúrù ni ìyẹn ni asọ́bùrù alá àtà sùúrù lábẹ́ fi tọ́lọ àwẹ̀ lágbà yìí pé yóò bá ní sùúrù tó bá lóun gbà wẹ̀ ìgbà tí wà á fi dago méjì mẹ́ta ọ̀sán kí ni máa tẹ̀lẹ̀ sí gbogbo wa jẹ̀mọ́ ara kálukú tí máa balẹ̀ ẹ bá gba àwọn mọ́sálásí kan ní sí ti ẹ yí pé àwọn ti tẹ̀síìrù láàárọ̀ tó bá tọwọ́ rọ̀ lẹ́bàá dáa ìlà àbẹ̀lẹ̀ àwọn màdábí adámọ́ àwọn mùsùlùmí ọmọ ìyá wa dáa jọ gbáàgbọ́ wọ́n sùn fanáfaná ní ìlú mọ́sálásí àwọn ẹlòmíì ẹ̀yìn zúrì tí wọ́n tí bá ti bá dúgbò ti wà ní dádúgbò àríná lò látà ìgbẹ̀yẹ ọdún láti ibi tí náà ti wà jẹ́ tán fáàdù rẹ̀ lọ́sàn ẹgbẹ̀rún ẹ̀ẹ́dì báwọn yóò ti máa sùn nǹkan kú gidi gan ọmọ mọ́sálásí ni wọ́n tutù lọ́dún pé mọ́sálásí ní ventilation tí bá dùbá wọn fẹ́ ajọ́ kó tutù ọwọ́ àdìká dúgbò wa sùn lọ yánmọ́ yánmọ́ àwẹ̀ ọkọ ẹni tí ń gbà á agbára àwẹ̀ kàkàlùkù ẹni tí ó wà lè sustain yẹn tí ó sì lè maintain àwẹ̀ dálẹ́ dálẹ́ ní lọ́jọ́ náà ẹni ó ní ṣùgbọ́n ẹni tí ó bá lè ní ṣùgbọ́n ti gbogbo ìwò ní òjì máa lọ báyìí mélòó láwẹ̀ ọ̀hún ti lè ní forty seven allah allah àwẹ̀ di méjì bá ńlọmọ náà seven tẹ̀síkárára ní ìjọba bẹ̀rẹ̀ tọ́ọ̀sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó wọlá ní tọ́sí ní àbáwọ̀ àbáwọ̀ àkùránì sọ bẹ́ẹ̀ lọ́tọ̀ ẹ̀yà máa ń máa tó dà sí. ó di lọ́jọ́ àlùbáríkà ní àwẹ̀ lọ́tọ́ ló ń kà ní méjì láwọn sọ ibà ah, ǹgbà àti lọ́jọ́ mẹ́ta ní ìtumọ̀ rẹ̀ nígbà fi kódà kan lù dá mẹ́ta على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ايه وضوء واسي مثال جنبك كبير wọ́tí ọba yóò tó bá ti wà yí ọ̀ tí padà Al-Kùránì méjì sọ̀rọ̀ pé nǹkan lọ́mọ lọ́wọ́ ní ọ̀sìn ọbẹ̀ ká mẹ́wàá lọ́wọ́ fún àṣà àlùjẹ́nà sí. ìgbà ń lọ ni pé ẹni tí ò bá lè ṣe sùúrù lórí àwẹ̀ méje dára dé yìí wọn ò ní dé méje ìgbà tí ó bá fi gbà lórí mẹ́ta mẹ́rin yóò ti máa sọ̀rọ̀ kan mi ẹlòmíì tó ti fàwẹ́lẹ̀ nígbà ọba fẹ́ parí òun tó bá wa gbà á tí wàá ní àkànjọ sọdún papọ̀ ni ọdún wọn làwọn bò wá dára àmọ̀ yàtọ̀ síra wa ìwọ gásì mọ́ra rẹ̀ yàtọ̀ láàrin àwa tó kú ọlọ́run sáà náà lọ́wọ́ àlùjọ́nà kó ti wá lẹ́nu eré olúwa ní bàdé ìsánù àlá nafsihi basira walau alqa máa rìn ọ̀rọ̀ ni ọmọ nìyàn ẹ̀ ọmọnìyàn kálukú mara rẹ̀ kálukú mara rẹ̀ wọ́n náà mara rẹ̀ so bí yóò bá ṣe sùúrù tó rọmọdánù dáhùn gbà yìí tọjọ́ kan jẹ́ kò lè gbà tán débi tí ó gbà gbogbo ọgbọ̀n ọjọ́ ọlọ́run kan ní àṣekúnná ní ṣòro ilé ni asọ́bùrọ̀ alá alàtà àtìlá ẹlẹ́ẹ̀kejì asọ́bùrọ̀ àmì àṣíyàtìlá asọ́bùrọ̀ àmì màṣíyàtìlá ó ní ká tún ṣe sùúrù kúrò níbi àṣẹlọ́wọ́ sọ láti mọ́ sí ẹlọ́run náà níbi sùúrù ni o torí pé gbogbo tí ó tì wá lọ bí ẹ̀ṣẹ̀ ló rọ kiri káwa yìí ọtún wa mọ tó tó alágbára yìí gbogbo ohun tó lè gbé wa sí ẹlọ́run òun ló tún wá chìpù jù ó chìpù ẹ máa wọ nínú èèyàn fẹ́ ṣe nìka àti èèyàn fẹ́ ṣe zìnà èwo ló chìpù tó ní méjèèjì zìnà ló chìpù <laughs> ó chìpù gan-an èlò náà ti pẹ̀lú ìlọ́sí ìbílẹ̀ sọ́ọ̀bà ti dìnnà nígbà bá bèèrè láti ibi kó sì dé sí màá wá ẹ̀rẹ́ lẹ́rí ibú kan tó náà wá láti sí ìdúrà rò ọ́rì mọ̀nà bọ́kọ́ lọ́bẹ́ pé ìyàwó ní fúlọ́kà ní ìsìn wàhálà tó ṣe ọmọ wa tọ́lọmọ lúwàdì ọmọ wa ta ní o ọmọ wa kó tó gbó ọmọ wa kẹ́lú ṣe oṣù kẹ́lì mọ́ bẹ́lẹ́dùn ẹ̀ àwọn bá mílù tó wà lè a lè mọ̀ pé àfẹ́kọ́mọ́ ti wá ń fẹ́ àfọ́ onírògbọ́n àwọn karamba níbi làwọn náà kálọ̀ ọmọ tó fọmọ wọn lóyún ni wọn àní ẹlọ́tí pé wọn ò fẹ́ gbẹ nìkan wọn máa gbàgbọ́ àkọlọ́ ojú gbà lọ́wọ́ rẹ̀ so láti ṣe ìdìnnà ó chìpù ó chìpù náà gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ chìpù ẹ̀ṣẹ̀ chìpù sọlá àwọn tọmọ ṣe ìdìnnà òun kò yí lè fún wa lọ́dọ̀ wọn rárá ẹ̀rù bára wọn sọ̀rọ̀ ọ̀nà gbéra bọ̀tọ́ àmẹ́tẹ̀lẹ̀ sọ́lọ́ à òun wọn tìrìpẹ́tẹ̀ nǹkan ńlá nìkan tí ọ̀fẹ́ṣẹ̀ tó láti lè wá mọ́ ṣe ẹ̀ṣẹ̀ ó ní ìdíká ní ṣòro torí pé ọ̀nà ẹ̀ṣẹ̀ rọrùn ọtí bọ́ọ̀lù owó ọtí lọlé ọtí ọ̀rẹ́ tí ó rọ̀ sí fún ọ sọ́ ọ fún ọ bọ́dí tí kọ́fẹ́ ra oyin òrìjínà ọwá lọ wálé olóyin tó ti ń toyin ọ̀ lẹ́rìí ra mọ́ ọ̀ torí pé ọtí ọ̀rẹ́ mọ́ ní yó para lè mú jẹ́ tó sanwó gan lọ lẹ́sẹ̀ kiri nù lẹ́sẹ̀ kiri tẹ́tẹ́ ayé ó rọrùn bọ́ bá délé ń tẹ́tẹ́ bọ́ bá lówó bọ́kọ́dẹ́ ṣe business nìtì kọ́ torí ẹ̀ tó yọ olówó ẹni náà ti trust ẹ̀ balẹ̀ tó ń bí ẹ̀ṣẹ̀ ṣe wá rọrùn yẹn ló fa pé láti lè mọ́ dẹ́ṣẹ̀ oníbìsúrú wọ́n temptation pọ̀ ó pọ̀ ẹ olùgbàgbọ́ gbọ́dọ̀ ní sùúrù lákòókò ta a wà yìí torí gbogbo tó lè múyàn ṣe jìnnà ti pọ̀ nísìn bọ́ bá gbé fóònù rẹ dání báyìí ní tí ó mọ̀ polówó jìnnà ti ọlọ́pọ̀ aláwọ̀ kiri kejì wá wà àwọn application kan ti wà ọ download ní ó sọ àwọn polówó rẹ̀ fi ọ hey kìíní kan connect with kìíní kan tàbí a date online or something like that tí ó sọ ọ́rẹ́ lẹ́ẹ̀tọ́ kàrí ọmọ date ara ẹ̀dẹ́ máa ti ra àmì pẹ̀lú ráyé lọ online tó fi wà application ọkọ̀ download ẹ̀sìn wọn connect ẹ̀sìn wọn sọ̀rọ̀ bí iye bí ìgbìmọ̀ ẹ̀lì wà láyé lọ gbajúmọ̀ láìsí gbòsàn náà ìgbàlè láìsí ìgbàlè ìrìnàjò

bọ́ níbi àwọn tó ń dèjà ara wọn ọkàn morúkọ rẹ̀ náà ọ̀rọ̀ nílò kọlẹ̀ gan ó ti dá káàsì wọ́n ti rẹ́jísà wọ́n kàn kọ̀lẹ́kì mọ́ra yín ọ̀fẹ́ ọ̀lẹ̀ mọ́ ìdíjì bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lá mo ti wá rọrùn yẹn bí yóò bá lọ rí ṣe sùúrù dáadáa ọkọ̀ mi kẹ̀sì ọlọ́ ẹwà àwọn fóònù wa yìí fi àwọn android phone agbákòtò ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe ń dẹ́pọ̀ tá a mọ̀ ń pọ̀ ju tá a rò pa àmọ́ lọ ilé ọtí sùkúl báyìí ló kàn lè gbóbìnrin wa èyí tó wà nínú ó lè gbómi wá ní wọ́n ti ń bára wọn sọ ó lè gbé mi wá ilé títà rẹ̀ sí ó lè gbé mi wá ní wọ́n ti wo fíìmù ó lè gbogbo oríṣiríṣi ó chip tó o bá ṣe sùúrù àti lè gbé fóònù rẹ kó mẹ́ẹ̀ẹ́mí rẹ̀ ah, sùúrù lọ́sí pé àlẹ́ ìníwó kìíní yìí eléyìí asọ́bùrù àn máa sùn àtẹ̀lá ìkẹta olúwa tó máa yà ìyẹn ni asọ́bùrù alẹ́ àkìdáàrí mọ́ ọ̀nìmá asọ́bùrù alẹ́ àkàdáàláhi àlùmọ́kùlímà gbàmí àwọn afáàfin asọ́bùrọ̀ alàlùkọ́dá ìwàlùkọ́dá káwá ṣe sùúrù lórí ìtọ́lọ̀ kádàrá mọ́ wa tó já sí pé ìntì máa ń dèrè lára ká ṣe sùúrù lórí kí ni lórí ìtọ́lọ̀ kádàrá mọ́ kí nǹkan náà wá já sí ti ọmọ nìyẹn wà á ti kádàrà rẹ̀ mọ́ yóò ti jẹ́ yóò ti ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ sùúrù bá ti lórí ẹ̀ nígbà ọba ti sùúrù lórí ẹ̀ ọkọ̀ bínú lásán sùúrù yẹn lọ́pọ̀lọpọ̀ yìí ní mọ́lẹ̀ ní làwọn èèyàn ti ń kojú wọlé lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti ní walakinna al-birra man amana billah. walakinna al-birra man amana. الله sànù ẹ̀kú dáwà lọ́lá wọ̀sọ̀bìrí lẹ́fì bàtà àwọn ẹni tí wọ́n máa ń ṣe sùúrù lọ́wọ́ báyìí àwọn ẹni tí wọ́n rí dáadáa ṣe lè àmọ́bọ̀ ni wọ́n ti máa ṣe sùúrù filbàtà filmára filbàtà kí láń pè ní albàtà albàtà wù ní ṣídàtul faqr nínú pé òṣìṣẹ́ tó lágbára lọ́mọdàwà tó ọlọ́dá àbáwọn olùgbàgbọ́ òdòrò tó bá bára wọn pé á àwọn làwọn tó sì báyìí ó sì ṣe ṣòro wọ́n à níwò pé á èmi ò wá nípa bábá ìlọ ògbó tí ó bá gbà láà fún àwọn náà gbọ́dọ̀ lówó yìí ọlọ́láwọn ẹni rẹ̀ kàn àwọn ẹni rẹ̀ hùmù sọ́ọ̀bì hùmù nà fi bàtà ṣídàtúlùfà òsì tó lágbára àìníga àìnígo àìní ṣíṣí àìní pínni àìní tọ́rọ àìní kọ́bọ̀ àìní gbá àwọ̀ sọ́nù ọlọ́mọta wá ló sí o kò sí ní great ẹlòmí ń bẹ̀rẹ̀ oní ọmọ ìpẹ́rẹ́ tí ò ní mọ̀ pé ọlọ́wọ̀n wọ́n orí pè ló sí sọ́rí ìwọ́tọ̀ ọba ń jẹun kódà mọ̀ pẹ́ mẹ́ta lójúmọ́ tó o bá ń jẹ oúnjẹ méjì lójúmọ́ aláyé ọlọ́rọ̀ ni ọ́ tó ọ̀run oúnjẹ jẹ lójúmọ́ wọn náà mo ti jẹ tòní ọkàn rẹ tún balẹ̀ pé àlọ́ na nítorí nǹkan jẹ ọlọ́rọ̀ ni ọ́ ọ̀rọ̀ adúgbò yà ń pè lólótì ni ẹni tó yẹ pé tó bá ṣe mi déjì rí tààrọ̀ jẹ kí ni ó jẹ lọ́sàn-án kò mọ̀ kí ni ó jẹ lálẹ́ kò mọ̀ kádìlẹ̀ ló ń bọ́ bá kí ni ó jẹ láàárọ̀ yìí kéèmọ̀ nítorí wọn bá mú wá náà ni ó lù sí lẹ́gbẹ̀ẹ́ ẹbí orí báyìí nínú wa ó ṣe kíni jọmọ́ kiri afáwọn èèyàn bẹ sọ́rí bẹ́ẹ̀ tó bá dé inú ilé tẹ́lò mi gbé ẹ̀rọ náà wọ́n sì bọ̀ ọ́ pé á ọmọ ànábì ádámù náà ní gbéyà ní àfiwúrẹ́ ibi ó sì ń gbénu níbi tí ó sì ń gbénu. ọlọ́wọ́ láwọn ẹni eré àwọn ẹni tó ń gbà pé wọ́n dúró tán wájú wọn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó lọ sí pé tó bá bára wọn nínú kọ̀ǹdíṣàn báyìí wọ́n á tún fi sùúrù bá ẹ̀mí ara wọn lò wọ́n ní kọjá rẹ̀ ọlọ́run wọ́n sì gbà pé ìtọ́lọ́run ọba mú wá nìyẹn ìyẹn mélòó ló wá wà nínú kọ̀ǹdíṣàn yìí nù wá tàbí ojú ọlọ́run kiri ayé bá a ti ń pariwo nàìjíríà lágbára nàìjíríà lágbára nàìjíríà nàìjíríà lágbára nàìjíríà lágbára yìí kí ní wọn ti fẹ́ dàbí skáàmù lójú ti yín lórí òkú akàn mọ́ sọ náà ni ẹ̀sùn wọn ti dárí kó tún mọ́ sí dáadáa á ti jọ mọ́ sọ náà ni pé ah, ó dàbí kọta wa kan nù lọ́gbọ́ àtàrà pọ́lítíṣì gbé nàìjíríà yìí àgbélódé ah, àwọn yóò mọ̀ láwọn olówó lọ́wọ́ ni ó sì mọ̀ sí nǹkan dáadáa mo ní ẹni tó fà ní pé òsì tá à ń fẹnu wá pé òun àmọ́ pé tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́ọ̀sì kọjá condition táwa wa nǹkan lé nàìjíríà ló sọ amọ́lọ́mọdé ò lè máa wà wọ́n máa ní ah, àbábà yìí ní nǹkan lẹ́hùn agreed nǹkan lé nǹkan lé àmọ́ jẹ́ rí ti le tóun irú líle tá à ń nẹ́bí àtàwọn sàádé rẹ̀ lò ẹni tí irú ẹ̀ ń bá nínú tiwa ó kéré ó dẹ́jẹ́ fún wa lápòjú ìyálà Aisha radiyallahu ta'ala anha ìyálà wa Aisha ní oṣù ó yọ nílé jésù jìnnú àwọn wà wà bẹ́ẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kejì ó fi yọ ó ti di complete month àwọn wà ní same condition oṣù ẹlẹ́ẹ̀kẹ́ tó yọ yóò fi oṣù mélòó odidi oṣù méjì ó ní odidi oṣù méjì àwọn ò ní kí gíbàárù débi táwọn òórù fi débi táwọn ó gbé pọ́ọ̀tù àwọn wá ń gbóúnjẹ kaná nínú ilé ànábì fódíjì oṣù mélòó kìí ṣe pọ́rọ̀ dúró báwọn ìyàwó kò sí tí wọ́n sè ní kò sóúnjẹ tí wọ́n sè igi tí wọ́n fi dáná kọ́ ni òtí àbí òsóúnjẹ tí wọ́n sè nínú ilé ìta níjẹ̀mọ́ nínú ilé ànábì ìṣọ̀gbà níjọ́ gazuwatu khandak lákòókò gazuwatu khandak nígbà àwọn gbẹ kótó la hawla wala quwwata illa billah tànàbí là á máa ń sọ àmọ́ gbogbo wọn ní kíní wa ebi pa àwọn sábẹ àtẹwò ebi wa pa ànábì náà tí wọn fẹ́ máa ráfẹrẹ bíi pé ṣébi yóò ti fẹ́ máa tóbi ọdún mẹ́ta báyìí tànàbí ò lè ní wéètì díẹ̀ a máa sọ nǹkan kó lè ní wéètì kó lè ní strength yíò lẹ́nìkan tàbí káríkì ah, àrẹ́gbẹ̀ ìjẹun láti ìjẹta kí ìjẹun láti ìjẹta ó wá lọlé ó ah, mọ̀ ṣàkíyèsí bá nẹ́bí ìmọ̀ ìjẹun wọn àti ìyàwó rẹ̀ bá ti sọ̀rọ̀ ah, ẹja wà kọ́ṣẹ́ àwọn àdáná ìnájọ́ kan ìkan ọ̀kan yìí báyìí tàbí nìkan kó kàn wọ́n jẹ́ jábí wà pa àwọn àgbà nẹ́bí sọ̀rọ̀ máa sọ̀rọ̀

bá nẹ́bí ìyọ lọ́ọ̀kan díyàwó rí ah jẹ́mọ́nà anẹ́bí kó wọ̀ kí láàbò kí láàbò ẹ̀ẹ́sọ́ bá nẹ́bí pé àkàn ọ̀rá bí búrẹ́dì ìgbìyànjú ọbẹ̀ ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ pé ẹ̀ẹ́sọ́ ọkọ̀ àti àwọn ti ń rò láyàrá wọn pé ẹ jíṣẹ́ ni mo jíṣẹ́ àmúyẹ̀ sọ dáadáa àmúṣọ ìyá rẹ̀ àmọ́jì sọ ni ẹbẹ̀rù jímọ̀ náà láì lọ́pọ̀ láyà sàrí pa anábìdé anábìdé ẹ̀fàrà ìbàlẹ̀ sọ́ọ́dí ṣe ó dáa tẹ́ẹ̀sì dáa anábìdé bá ó níbi tí ń lọ́bí ọ̀rọ̀ yóò bàánàbí débi bọ́ọ̀dù tí ń tẹ̀sí wá ṣàtìkà ọ̀nà tí ọlọ́ ó ṣe dọ̀ á láti ń sìtàn àrẹ̀mẹ̀rẹ̀ tọ́ yà jáàbí lóya pọ́ta máa ní káwọn sáré máa wọlé mẹ́wàá mẹ́wàá ẹni kama wọlé ẹ ẹni ọtẹ jáàbí kalẹ̀ ẹni mọ́ wọlé ọni mọ́ wọlé mẹ́wàá mẹ́wàá àbá sẹ́ẹ̀tì mẹ́wàá láwọ̀ kọ́ wọlé bóyá ẹ̀bùn oúnjẹ ẹ̀bùn oúnjẹ ẹ̀bùn àmọ́ ẹ̀wà jẹ wọ́n yú tán ọ̀yà mẹ́wàá mi wọ́n wọ́n yú tán ọ̀yà mẹ́wàá mi ọ̀yà mẹ́wàá mi ọ̀yà oúnjẹ tán àfúnyà kan àti jẹ́jì àríyàn mẹ́ta àbá gbogbo àwọn tán náà kọ́ ti pọ̀ tó wọ́n ti jẹ wọ́n yó ọbẹ̀ tí wàá jẹ́ òkè méjì mú bẹ́tà ń bẹ àwọn ẹjọ́ náà àṣepá ànẹ́bì nìkan kọ́ ló wà ní condition yẹn so àṣepá àwọn sàábé náà ti yóò lé wọn wọ́n tẹ̀lé ànẹ́bì wa bẹ́ẹ̀ gbogbo wọn náà padà wá jẹun gbogbo wọn náà wà nínú condition náà ó yà kán kó ẹnu àwọn àtàwà ní mọ́tàlá ẹ̀rọ alhamdulillah àwọn bàbá àgbàlagbà àtàwọn tó jẹ́ kọ̀ọ̀kan láàrin wa abáyọ àwọn yìí kú jẹ́ pé àwọn àdókù àwọn ọlọ́mọ tí ní wá gbogbo adájọ́ ọmọ tí ó ta ti pọ̀ tó yìí nìṣẹ́ ẹ mọ tẹ́jẹ́ ní mọ́tìrì abẹ́ mọ́tẹ́jẹ́ ẹni jẹ́jẹ́ abẹ́ ẹni jẹ́jẹ́

ń dálílà in tí nǹkan yẹn ń tọ́ka sí fún wa ó ń júwe pé condition táwọn sàábé wà ń jọ náà ó kìrìtìkà ó ṣe kíra gbéjọba ó kìrìtìkà ó sì lágbára wọ́n tó tí bó ṣe lágbára tó wọ́n dúó bó ti yẹ kí èèyàn dúó àbí wọ́n dúó jẹ̀mọ́ àwa náà bùkátà sí ká dúó so tá a bá wà nínú shiddatul faqr òsì tó nípa á ṣe sùúrù fọ́lọ́ náà ká tó máa ní gbogbo wa kàn mọ́ ń pariwo òsì òsì ọ̀rọ̀ mọ́ fòsì ta wa a bíyàn bá rí ní tán pè ní òsì bíyàn bá rí rí lè ní tán pè ní pé òsì gẹ́gẹ́ rèé a ọ sì bẹ́ẹ̀ náà pé ọ̀tá rẹ ti ń wá bọ́ ti ṣubú lálẹ́ yìí ọlọ́mọdé ò tó sì a sásọ náà rí aṣọ gan ìtàn pè ló sì gẹ́gẹ́ àbá yóò kú pé lẹ́yìn aṣọ tí ń bẹ lọ́rùn òun yìí o kò sí mi ta ni máa ń wà àrùn kọ̀ǹdíṣàn yìí mọ́ lónìí at least because ìmọ̀ làṣọ mẹ́ta mẹ́rin márùn kọ́ bá a ti ń pariwo tó láyé lónìí a ní nǹkan ò le kẹ́lò bí máa ti wọ pé ah, àbáfà yóò mọ̀ pé nǹkan le nǹkan ah, náà ló ah, èyí tó ti ẹ̀ wa nàìjíríà ẹ̀dá ni ò ó kàn wá ju ara wa lọ ni ẹni ó sì kàn ló mọ̀ àmọ́ kò sẹ́ni tí ò fìlì ẹ̀ àwọn máa jẹ́ èèyàn mọ́jà kí èèyàn wá lé ọkùnrin tọ́lọ́run bí a ń lọ́nu lóluwá ṣe ń yìn wọ́n pé àwọn ẹni lọ́dọ̀ tó ń والصابرين في البأساء والضراء وحين البأس والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أعوى صحابي النبي صلى الله عليه وسلم a máa ń sọ̀tàn Mus'ab ibn Umayr nǹkan mẹ́ta kan bẹ tí máa ń jọmí lójú pọ̀ níbi ìtàn Mus'ab tó ti gbìyànjú kò ní gbogbo ẹ̀ tó ṣe síwájú ṣe ṣe sínú ẹ̀sìn ọlọ́run ìmọ̀ tó fi jagun ìlọ́dún dákà nẹ́bì ní mọ̀dínlógún àwọn yíò nǹkan ńlá ní lóòótọ́ àmọ́ òwúrọ̀ tá bá ń kàtàn Mus'ab àwọn nǹkan mẹ́ta kan bẹ tí ènìyàn máa ń ronú lé lórí pé áá tó tó ọlọ́run ọba àwọn sáadé yìí gbìyànjú Mus'ab ìdílé tó ti jáde ìdílé ọlọ́lá ìdílé omi tí mo gbé dáhùn olówó níyà ẹ̀ owó gidi tó bá gbọ́ olówó tí ń dẹ́rù bò sí wọ́n mi Mus'ab ibn Umair ó ní owó ìdílé olówó ló ti jáde ìjọ tó gba Islam mo ṣe ti gba Islam báyìí wọ́n kẹ́yìn sí lé kí kẹ́yìn sí tí wọ́n kẹ́yìn sí ó dá wàhálà lẹ́sìn lọ́rùn òun náà kò lé ìyá wa lọ rẹ̀ wá fà láwọ̀kọ́ tí mo ìmọ̀ ronú nù ọmọ olówó ọmọ onílé ọlọ́nà ọlá ó wá hàn lára ẹ̀ kì í sáwọ́ ara tiẹ̀ ní gbogbo ẹ̀ ti yí tó ti tó ti yí yàwó ẹran àbá awọ tó jọlọ ọmọdé wọn náà bá ara ọmọ ọlọ́lá tí wọn ló gbàgbé hmm, ọmọ ọlọ́lá lélẹ́yìí ọmọ bí àwọn awọ tí wọ́n ara wọn ní gbogbo mọ́rí ẹ̀rọ sára àmì àti ẹ̀ níwọ̀n náà mọ́ ààrẹ ìjọrùgbẹ́ ti sọ́ọ̀fù kọ́mọ̀ tí kìrẹ́ kiri báyìí lásán láti mọ́ ọmọbọ̀tí fún ọmọbọ̀tí ọmọbọ̀tí mú sọ́ọ̀bù ìgbà náà sọ ní táìmù tó wá kù ní ó wá jẹ́ táìmù táwọn kìrìrí ní fìyà jà àwọn mùsùlùmí àwọn sábẹ́ nínú àmẹ́bìtì wa ní kọ́mọ̀ ṣe jíra lọ sí Habasha níjọ́ tí mo sáàbò wò ní òní bàtà ó wá ní ẹjá mọ́ mẹ́tẹ̀ẹ́lẹ́ lọ <laughs> kẹlẹ́kejì tó yà mí lẹ́nu lọ́rọ̀ rẹ̀ ibi wọ́n ti ń rìn lọ tí ò ní bàtà àwọ̀ gbogbo awọ ara rẹ̀ sọ́ọ̀fì ni àfà àwọn òkúta kéékèèké tí máa ń gúnyàn lẹ́sẹ̀ lójú ọ̀nà ó sì ń ya ẹsẹ̀ mọ́sáàbù ẹ̀jẹ̀ sì bọ̀

tèmi tí ìkẹ́ ìkéré wá sí ọba ìgbà ni tí mi bá kàn dráìbù lọ lásán tí mọ́tò bá ilé ṣọba yìí ti mọ́ lọ́wọ́ wàhálà dé yóò mọ̀ pé mẹkáníìkì yóò pe mọ́mí ẹ̀ yóò pe dádì ẹ̀ kódà yóò tún wá pe lọ́yà bí àyè bá mọ́ olè rẹ̀ dìkejì kí ni ó dìkejì kí wọ́n bẹ̀rẹ̀ ṣọba yìí tọ́ pàákì ẹgbẹ́ kan tọ́ jẹ́ tutù díẹ̀ tọ́ rọmi sí padà ayé ẹ̀kọ́ làwọn tí àá bó bá neti nẹ́ẹ̀tì kò mọ bí ajé tó àwọn tí ó ti ṣe omi kò mọ bí ó wà kò túmọ̀ pé èyí ò ní túrù kó tutù díẹ̀ kéyò tó káràbá níwára tó bá ilé sí onígbólé ní ọ̀tà gbogbo ojú rẹ̀ yóò tún fọ́ ẹ àwọn ọmọ sàn gan gbogbo ó bò ní ọmọ olówó nù náà lẹ́nu wàhálà ara àwọn ti àwọn ọmọ tàbí bí àwọn kọ́lọ̀ bá bá àwọn tó ní wá bọ́ọ̀lù bí lè ní gbàbàdà tí ìbá ṣe sùúrù tó ní àtìpadà ìyá mélòó ló ti jẹ lómi ìdí ẹ̀sìn tó ti ń juwọ́lẹ̀ fún òṣè àìrí ti wàhálà yìí egbèrò ló ti pẹ́ lómi ìdí ó ti di pé bí àwẹ̀ ti ń gbà kò gbà àwẹ̀ mọ́ ìtẹ́lẹ̀ kẹta níjọ musaabo jáde láyé musaabo yìí lómi ẹ̀ tó ṣe wàhálà ti di ẹ̀sìn táà nẹ́bí ìlú tó wà ọmọ olówó ọmọ nílé ọlọ́nà níjọ́ tí ó jáde láyé ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà rọ́bì aláhùn àni sọ̀hámù ẹja wá sókè àtúnṣe kò sàn rí aṣọ ní àfihàn tí lọ́rùn rẹ̀ lẹ́yìn èyí tó wọ̀ sọ́rùn kò sàṣọ mọ́ tẹ́lẹ̀ bí aṣọ rẹ̀ ó náà fi sùn àtàṣọ náà tó tó nǹkan rẹ̀ wọ́n ní dábàá faṣọ ní bò látòrí báyìí kan fi bo gbára rẹ̀ ìjẹ́ tó délẹ̀ nígbà tí wọ́n bá fi bò débi àárín ojúgun àárín ojúgun lọ bí ẹsẹ̀ gbogbo ẹ̀ sílẹ̀ ó yẹ fàwálẹ̀ fàwálẹ̀ ká bo ẹsẹ̀ tán bá fàwálẹ̀ tán bo gbogbo ẹsẹ̀ gbogbo orí débi gbáyà yóò ṣe kí ni yóò sílẹ̀ hàn rásọ mi ó yẹ ká wá kíyèsí kí kan bẹ̀ báwọn bá tiẹ̀ wá rásọ mi dáàwà rẹ̀ ó yá mi méjì tí wọ́n kó dání ìgbà ó jogun láwọn ìbúwọ̀ bá sọ ẹ́kítà tó dání mú aṣọ ọ̀rẹ́ oúnjẹ ká fi fi mùsáàbù àti ká láṣọ pé méjì ní àbárẹ́ nìbò láṣọ gbogbo àwọn tán lọ́jọ́ náà aṣọ kan ló kù lọ́rùn kálukú wọn ìdínú kò sẹ́ni ó láṣọ pé méjì kí láwọn àti ọmọ tí wọ́n bá kẹ̀fẹ́ náà ṣe tíráàbù lọ́rọ̀ ni lásán láyé òkú ìsìlọ̀ ni ó lè di aṣọ ogún ó sì lẹ́nu ṣáà èmi ìbẹ̀rù ten days aṣọ bíi twenty ló di wá ní kí ló dé ní à ní mèsì mọ́tì ní àyíká mọ́tì kan bá dọ̀ tí wàá láì kéènì tó wà bá ọ̀tọ̀ lásọ tí ó wọ̀ lọ́wọ́ àárọ̀ ọ̀tọ̀ lásọ tí ó wọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ wá ní kí ló dé àrùn ah, mú ajayé lókè ni wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ọwọ́ ajayé àní nǹkan pọ̀ lọ́dọ̀ rẹ̀ ìwé eléyìí náà a máa sọ̀rọ̀ òtì òun náà máa yọ kó sì ń ta àwọn ìwọ kò sì ń ta àwọn ìdákọjá lọ ṣe tí ó nù jẹ́ sí ní tó bá àwọn tó síwájú wa wà láì òfin tiwa lọ níjọ́ náà ìdájọ́ tá nẹ́bì padà dá ni pé ẹfà sọ ní bó látòrí ẹnu mọ́ bí tó bá kù bí ẹsẹ̀ lọlẹ̀ ẹwà ìwé ẹlọ́rin gé ìwé ẹgbẹ́ gbogbo ẹ̀ ẹ̀dá gbogbo ẹsẹ̀ mo bẹ̀ mọ́nu sáré Mus'ab ibn As-Sahabi gbogbo ìgbésí ayé òsì ọlọ́run kàwá kúnnú àwọn àlùmọ́tàkùnà ọlọ́run ní wọ́dọ̀rọ̀ àwọn ẹni rí wọ́n tún wọ́n ti sùúrù tó tí ìnira bá tún dé àìsàn àìsàn ò ní mú wọn káwá láwọn òṣè islam mọ́ nítorí àìsàn láyé wọ́n dùn náà tọ́ba ni ah kí tó wá mú yìí àfi ká lọ wà jẹ táwa lọ rí orí ẹ̀ táwa ka ìgẹ̀rẹ̀ síbi ògún ayọ̀ nìyọ̀ ìyà kú olùgbàgbọ́ òdòdó ẹjá àjọ wò lè ní àìsàn mélòó ló ti ẹlòmí àìsàn gbò tí ìdí ó kàn lálàá pé àìsàn ńlá kan fẹ́ ṣẹlẹ̀ ń gbèsè ayé òun ó ti lọlé aláwo ó ti lọlé oníṣègùn ó ti gbé ẹbọ ó ti ṣètùtù kódà ti rí òwò ọjà ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn aṣíṣúrù lórí ẹ̀ fìlbàtà wàdọ̀rọ̀ ọwá ní wàhíìlẹ̀lbà kódà bọ́ọ̀lọ̀ bá dé kó dójú kú wọ́n ní padà kó ní òdòdó igé ń bí wàhálà mi ti wá dé pé àà bọ́bá lọ fẹ́ ti wí bí ọ̀rọ̀ yìí a ṣe pa ọ́ wọ́n wá dúró pé ìyìn ní ṣe nǹkan níṣẹ́ àní ń bá wa subhanahu wa ta'ala tó ní ọlọ́run kọ́ ṣàfihàn sí ẹ̀yẹ́ lọ́wọ́ náà jọ̀mọ́ ẹja wa náà lọ rí wà ní àwọn oníṣòwò sùúrù táàfin máa kojú àdánwò tó bá dé sùúrù táàfin máa kojú ìbínú tó bá dé sùúrù táàfin máa ṣe láti máa fi tẹ̀lé tọ́lọ́ ọlọ́run bá rún ìwọ̀n yìí o ọlọ́run láwọn tó bá wá rí bóun ti rí tóun ti wí yìí. Allahu Akbar ọlọ́ni kòlá ikálẹ̀bìínà sọ̀dàkù gbogbo táǹkà bọ̀ látàárọ̀ ọlọ́run láwọn ẹni tí nǹkan yìí bá pé sí lára àwọn ẹni kan kò dodo bára wọn lò sọ̀dàkù wọ́n fò dodo bọ́ pẹ̀lú pé amánà bìlà wọ́n fò dodo bá fi dá àwọn lò pẹ̀lú pé wal màláíkà wal kitab wan nabiyyin wọ́n tún wá fòdodo báwọn ẹ̀dá ọlọ́run ọba lò lọ́nà wo pẹ̀lú pé wà á kàlì máa là àlá òbí yìí dáwọ́ ìlọ́kùnbà wọ́n tún wá fòdodo báwọn ẹ̀dá ọlọ́run ọba lò tó ń ti fẹ́ tán ní sí owó wọ́n tún ná sójú ọ̀nà tọ́lọ́ wọ́n wá ná fẹ́ bí wọn wọ́n ná fẹ́ bí wọ́n ná fọ́mọ ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ láwọn tí wọ́n sòdodo nù wọ́n fòdodo bọ́lọ́wọ́ ọba lù wọ́n fòdodo bára wọn lù wọ́n sì fòdodo bá ẹ̀dọ̀ náà wà lù ọlọ́run ní bá ti wá fòdodo bára wọn yìí àwọn náà tún wá ní alìmọ̀tẹ́kọ̀ alìmọ̀dá fúlá ìkàlẹ̀bí iná sọ́dọ̀ kù. fúlá ìkàlẹ̀bí iná sọ́dọ̀ kù wà fúlá ulaika alladhina sadaqu ọlọ́lá wọn tí wọ́n kò dúdú bára wọn lòun wa ulaika humul muttaqun àwọn tó ṣe páyè ní ọlọ́run bá ilé ọmọ ìyá mi tí wọn náà bá fẹ́ wà nú àwọn tó páyà ọlọ́run olúwa ní wàlá kéènìyàn ló bẹ́ẹ̀ rọ. láti lè rí dáadáa ṣe àti ká nígbàgbọ́ sí ọlọ́run àti àbíká nígbàgbọ́ sáwọn màláíkà àbíká nígbàgbọ́ sí tírà ọlọ́run ìgbàgbọ́ sí tírà ọlọ́run sì ní ká máa mú ti ń bẹnu ẹ̀lò àbíká nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́run pẹ̀lú ká máa tẹ̀lé wọn níbi àṣẹta ànábì wa Muhammad bá pa wá nínú dáadáa náà ní ká tún máa náwó tó ti fẹ́ tí wọ́n bá ní sí owó ká máa ná fáwọn alásùnmọ́ wọn ká máa ná fáwọn ọmọ òrukàn ká máa ná fáwọn aláìní kán máa ná fáwọn ẹni tọ́nà ṣe mọ́ kán máa ná fáwọn ẹni tí ń tọrọ kán máa ná fáwọn ẹni tí ń bẹ láhàámọ́ kán máa kírun lásìkò tó yẹ kí wọ́n kí kán máa yọ zàkángbà zàkábá yọnú owó wọn àwọn aláwọ̀ tí wọ́n mọ̀ pé àdéhùn níjọ́ tí wọ́n bá ti ṣàdéhùn pẹ̀lú èèyàn àbáìsàn tó lágbára ń bá wọn jà àbọ́rọ̀ débi pé a pa olórí òdòdó tó dúró tì yìí ọlọ́láwọ̀ tó ṣòdòdó rẹ̀ o ọlọ́láwọ̀ tí wọ́n sì bẹ̀rù ọlọ́wọ̀ bá àwọn tí wọ́n ìṣe gíní tí wọ́n bẹ̀rù ọlọ́wọ̀ bá inú ẹwọ̀n pọ́lọ́wọ̀ bá ti sọ tí ń jẹ́ bírù fún wa mí ó ní wàlá tí náà bírù ọmọ amánà billah àbí ibi àwọn afẹ́ yẹn ni pé ìgbà ọlọ́run ní a máa náwó fáwọn alásùnmọ́ wa bí ẹbí aláìní gbogbo ẹ̀ ǹjẹ́ ṣé àti ẹbí tó jẹ́ mùsùlùmí àtẹbí tí ò jẹ́ mùsùlùmí àtàláìní tó jẹ́ mùsùlùmí àtàláìní tí ò jẹ́ mùsùlùmí ṣé gbogbo wọn náà ni àbí gbogbo wọn kọ́ àwọn kọ́ gbogbo mùsùlùmí la gbọ́dọ̀ máa ṣàwọn dáadáa yìí àwọn aláwọ̀ tí èsì mùsùlùmí àákùnrọ̀ sí méjì bí ti bẹnu sọ́ọ̀tù lọ́gbà láyé ń bá ti pín wọn sí méjì nù ipé aláìnígbàgbọ́ méjì ni wọ́n àwọn aláìnígbàgbọ́ kan bẹ wọn jẹ́ mùsùlùmí ni àmọ́ wọn ní kórìíra àwa mùsùlùmí lẹ́mìí ló ń ta jẹ́ mùsùlùmí wọn wọ́n gbà pé àwọn ọmọ ṣe tiwọn káwa náà sì máa ṣe tiwa irú àwọn eléyìí làwọn ẹni tó ṣe pé wọn à ní dájú ìjà kan wá kódà àwọn ẹni máa pètò èrò lórí fáwọn ọmọ ẹlẹ́wà kúrò nínú ìlú tá a bá wà wọ́n nírú àwọn ẹni tó bá rí báyìí àwọn ẹni tí ó bá rí báyìí a mọ̀ sí dáadáa sí wọn ọlọ́run ìṣọ́fún ọ̀nà alùpùpù àmì àyà yìí ìláyẹ̀ ní àkúmọ̀lọ́wọ̀ ánìlẹ̀bí ìlẹ̀lọ́mí òkọ́ ti lókún fìdí olóòrùn o ala lẹ́yìn pé wọ́n àgbógun ti yí níbi ẹ̀sìn wọ́n àtún wá lé yí kúrò nínú ìlú tẹwà ọlọ́rin wà wọn aláìgbàgbọ́ báyìí lọ́wọ́ ọkọ̀ fún ìpékẹ máa ti dáadáa pẹ̀lú wọn o àbíkẹ máa ṣe dédé pẹ̀lú wọn ìkọ fún ìwọ́n ṣe dáadáa ṣe dédé pẹ̀lú wọn o ọwọ́ wọn bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí wọ́n bá ń ṣe dédé ẹni tí yóò gbogbo tiwa níbi wa kò ní a máa kinu kò ní a máa gbára kò ní a máa súnmọ́ kò ní a máa súnmọ́ kò sì lè wa kó nínú ìlú bí bá ń bẹ nípò bí bá ń bẹ nípò ọmọ gbogbo ipò tó bá ń bẹ nípò ẹni tó mọ́ tó bá ń bẹ nípò ẹni tí ń tọrọ á gbogbo ẹ̀ á mọ̀ dáadáa ọlọ́láwọn ẹjẹ́ ni ọlọ́ọ̀kan pọ̀ fún yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ní nǹkan pọ̀ ẹ̀sìn gbọ́dọ̀ yẹ kí dáadáa yóò dọ́wọ́ wọn ó làwọn ẹláìgbàgbọ́ tó ṣe pé wọ́n ń gbógun tì í ń di ẹ̀sìn. kódà àwọn tí wọ́n ń lé ipò nílé yín wọ́n ń lé ipò nínú ìlú yín báwọn oníjẹ gbádùn ẹ̀sìn jẹ́ ṣe. kódà àwọn tí wọ́n ń pèsè pèrò wọ́n máa ń kóra àwọn ọjọ́ lórí pé ṣé àwọn fẹ́ gbógun tẹ̀yìn nìkan káwọn lè lé ipò nínú ìlú ọlọ́run mo kọ fún yín bí àwọn yìí pípẹ́ alẹ́ mẹ́fẹ́ mọ́ mú wọn lọ́rẹ̀ ayọ̀ àwẹ́ mọ́ bá wọn ti àṣepọ̀ kan ọlọ́run lẹ́ni bá wá múrú àwọn èèyàn bá wọn ní ẹni ayò ẹmọ̀ tó gbúrú àwọn ẹmbá ṣe bẹ́ alábòsí wọn ọlọ́mọṣẹ̀wá ara àwọn ìjọ alábòsí jẹ́mọ́ ọlọ́run tí mi àti iná máa wà nú àwọn alẹ́lẹ́ iná láti lè wá jẹ́ pé olùṣe dáadáa àwọn tó yẹ ká ṣàmójútó rẹ̀ kò làwọn náà gbọ́ ní ayé ẹ̀rí pa àti ń ké bọ̀ kí rọmọdọ́nù tó dé ni ayé ẹ̀kọ́ jẹ̀ mọ́ àti ń ké bọ̀ kí rọmọdọ́nù tó dé ni kò tó dé òun náà látún bá wọn ní rọmọdọ́nù oníkálukú wa náà ká mójútó ká ronú sí i gbó làwọn náà ti ṣe gbìyànjú ọlọ́run mọ́ṣáfihàn kálukú wa náà lọ́rùn كنا نسيب على سنين وصل لكم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وحمدك شهر الله يا أبي أنت استغفرك هل من سؤال؟ تفضل ẹni tí ń jẹ sàárì ní àsìkò Ramadan a ní ẹni tí ń pè ní tí wàá pè ní pé sàárì ti tán àlùfájà ní ìyọ a ní sí àti sì lè máa jẹun èèyàn lè jẹun mọ́ tí wọ́n bá ilé ti pè ń gbogbo tí èèyàn bá jẹ èyí ó ṣe kí ni àjàdù ẹnu mọ́ táwọn àlùfáà kàn mọ́ àlàyé ni pé òfìlè tá a ti wá jù sẹ́nu kọ́ àwọn èèyàn ń pè ní ṣé kí ni àwọn lè gbé yomi torí láti wọnú ẹnu rẹ àmọ́ ìmí ni ó gbọ́dọ̀ ìmí ó gbọ́dọ̀ tẹ̀lé má ọ̀nà ọ̀gbà àdá àdá lóbi ẹ́ sí àwọn tí ó bá máa pinnu náà sọ́dà tuntun yọ lọ ká má máa pinnu pé aago báyìí la gbé sí ẹja máa sọ àkókò wo ni òòrùn ẹ̀sà àrídán lásìkò wa yìí nísìnyí a sì láǹfààní ká jẹun nìkan bíi five forty five what five forty àti láǹfààní bá jẹun ń wálẹ̀ díẹ̀ díẹ̀ ní ṣe forty náà ni ní tí wọ́n ti gbé láti kó àṣùbà àtúntò gbogbo tá a bá ń jẹ àti ká ṣe kí ni ká ṣe yẹn rẹ̀ àmọ́ ẹ̀rẹ́ lomi àti five thirty ni ó ti pinnu àsìkò òun òṣìṣì sàárì òṣìṣì ìtàn ṣe bá pè fún five thirty àsìkò ètò ayé máa jẹun lọ àmọ́ tó bá yẹ létí bíi five forty sàárì dáhùn lásìkò dáwà yìí wọ́n máa fún dáadáa dáadáa five one two èyí tá a wí yìí fáfà ní àwọn tó wà online fáàgbùgbò tiwa àti àwa èkó nǹkan bá mi o ẹlòmíín ti máa bẹ́ mi bí a five thirty thousand ẹ̀ẹ́d tàbí tí wọ́n ti lè ti tẹ́ wọn bá Ah, ọlọ́rọ̀ bínú ta wílẹ̀ kan ọmọ ṣẹ̀lẹ̀ èyí wá fi bínú nà ṣẹlú ẹ̀ wọnú ta wí ó wọnú ẹ̀ kó ṣe kí ni jama kò wọnú ẹ̀ gbogbo àwa òbí ọlọ́wọ́ mọ̀tò wá ń ṣòro ọmọdé lè pín ní lẹ́mìí lóòótọ́ àmọ́ ṣe rí ẹjá mọ̀ pé ta bá fẹ́ bá ọmọ wí kìí ṣe afẹ́ gbẹ̀sán dúṣe láàrẹ̀ ìsìláàmù ṣe ní àbáwí kí la fẹ́ ṣe jama afẹ́ correct ẹ̀ so correction kò wá sí tí ò ní gbá wa ìgbà míì ọ̀rọ̀ láti correct ẹ̀ kódà ìgbà míì ojú láti correct ẹ̀ ló ìwọ òbí ọ̀nà bá ṣe tọ́mọ rẹ ni o ọmọ tó bá tọ́ dáadáa tó bá kọ̀ change ojú báyìí lásán ó ti mọ̀ pọ̀ ti bínú tánu yóò lọ jùlọ kìkan jùkú sí wọn ọtọ́ ọmọ rẹ dáadáa ẹlòmíì ń bẹ ọmọ tiẹ̀ ojúkọ o yóò pariwo ni o abdulrahman mo ní ààfẹ́ ẹ̀kọ́ ìgbà tí ó gbọ́nù ó lè mọ́já abdulrahman ti wà yóò ọmọ méjì ń bẹ ọba àrànjú kan ṣe ọba àpariwo òṣìṣẹ́ lọ́nà onídìkọ́ ṣe kí ni ọ̀yẹ̀gbà alábòbò dáa sọ ìbínú ò mú yẹ́sì kankan ní gbogbo ẹ̀ àdé ní correction ṣe ọmọ yẹn ló wà níbi bá ń ọmọ yẹn ó kàn rí pé ìtẹ̀kọ́mù lòun lókè ìwà tó ń wù ẹgbẹ̀sán rẹ̀ láàrùn ìwọ́n tó bá ti ń di pé ìbínú la fi ń bọ́ mọ́ wí ó ti di pé à ń gbẹ̀sán tí ó ṣe àkọ́rẹ́ jẹ́ so tí ń bá bí wa kámọ́ ti nà ọmọ yẹn gbà náà ajẹ́kínú wa rọ̀ káwa nà nínà afẹ́ kọ̀rẹ́ jẹ́ ẹni pé ta bá nà ọmọ nínà correction kò ní dàbí à ń nà nínà afẹ́ tó ṣe fún wa tó dùn wa èyí tá a bá ti ń nà nínú abẹ́gbẹ́ ìṣọ́ tó ṣe fún wa iná yí iná bí ẹni torí rẹ̀ ti yí lè yóò máa nà wọ́n yí tó yẹ ká ní bíṣọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ọmọ yìí lè kọ̀rẹ́kì nǹkan báyìí ni ẹ rí i pé ọ̀nà tí nínà yóò gbàdé tó ṣàlù ọmọ náà Allahu ta'ala ti ṣàlù àkà tó abẹ́rẹ́ ọmọ aṣọ fàtọ̀. Ah. ìyẹn kí o lẹ́yìn máàmù ẹ̀yìn náà màtáyá ìyẹn ìmáàmù tá kírun lẹ́yìn rẹ̀ ọlọ́pọ̀ ṣàṣà ní wọn lá kírun lẹ́yìn ìmáàmù ìmáàmù wa sọ fún ìmọ̀ ó ṣàkírun fáwọn èèyàn àṣekú màtáyá kí àwa kírun tọ́lá tó mọ̀ pé ìmáàmù tá kírun lẹ́yìn rẹ̀ máa àtàyà ìmáàmù ni ló dáràn ìrùn táwa ti kí ṣe báwa sàtáyà ń gbà táwa ti di wa ìrùn ti wá ní àlàáfíà irú wà tó wí yìí ó pọ̀ ó wá pọ̀ nílẹ̀ Yorùbá wa yìí àwọn ìtìjú àtàwọn ìfẹ́ olórí ẹlòmíì níbi tó ti ń kírun lọ́wọ́ ó ti so bọ́ ó lè dojú ní tìgbé ah, ẹ máa sọ pé mo yaṣọ ni ẹ̀dá kò wọ́n ṣe kọjá ẹni tí mo yaṣọ ayé àwọn gbọ́ngbà míì torí kó yà bẹ́ kílẹ̀mù pé àlẹ́ mi ni màá ṣe ìmọ̀mù ni màá kírun ìtàn bí wàá ṣe bí ẹni tí ò yaṣọ tí wọ́n kó bá lè kí a máa ra rẹ̀ o gbogbo àwọn tó bá ń dẹ́rù eléyìí àlìjáàmà ara wọn tó ráwọn tó ń kírun lẹ́yìn wọn àwọn mòrí wọ́n níwájú níwájú ọ̀nà ọlọ́ọ̀dá السلام عليكم ورحمة الله وبركاته